gbọ́ mo gbọ́ àwọn ibì kan àmọ́ ibi tí a sọ̀rọ̀ dé tẹ́ sọ̀rọ̀ dé nípa pé ọlọ́run igi ni àwọn mùsùlùmí ń bọ ọlọ́run igi ni àwọn kìrìsìtẹ́nì ń bọ èmi ò fi taratara gbà wọlé. Hmm, ẹni sùúrù ẹni sùúrù ẹ kọ́kọ́ introduce ara yín fún wa ní. orúkọ tèmi ni Khalifa Ibrahim Abdulaziz láti ìlú Badagiri. ẹ ṣe gan nǹkan tó ṣẹlẹ̀ ni wípé ṣe rí nǹkan tí a ń ṣe níbí a ò wá láti mọ ẹni tó mọ Kùránì jù a ò dẹ̀ wá láti mọ ẹni tó mọ Bíbélì jù a wá nǹkan tí a ń wá ọ̀nà àbáyọ sí ìṣòro tó gbogbo à ń dojúkọ a ò dẹ̀ wá láti bà ẹni ẹ̀sìn kankan jẹ́ tàbí láti tún ẹ̀sìn kankan ṣe tàbí láti jà fún ẹ̀sìn kankan so nǹkan tí mo ń sọ. So, ni wípé ọlọ́run tí àwa mọ̀ tí kìrìsìtẹ́nì ń sìn igi lọ́lọ́run wa gbogbo aláǹbọ̀rìṣà ọlọ́run tí mùsùlùmí ń sìn igi ni ọlọ́run tí ẹlẹ́sìn àbáláyé sìn abọ̀rìṣà ni gbogbo àwa mẹ́ẹ̀ta wàá béèrè wípé lọ́nà wo ìdí ni wípé inú koran tí a ti ń ka tá ń ka tí a ti ń ka ọ̀rọ̀ tá ní ọ̀rọ̀ ọlọ́run yẹn hmm. inú koran yẹn igi náà fi ṣe. kò sí kò síyàn ibẹ̀ ni a dẹ̀ ti ń ka ọ̀rọ̀ yẹn jáde. ọ̀rọ̀ yẹn jáde yes. bíbélì yẹn igi náà fi ṣe ibẹ̀ la ti ń ka ọ̀rọ̀ yẹn jáde. àwọn olífá náà igi náà fi ṣe tiwọn ibẹ̀ náà ti ń da ọ̀pẹ lẹ́wọ̀n. ibẹ̀ náà náà sọ pé ọlọ́run ti bá wọn sọ̀rọ̀. sọ̀rọ̀ hmm. àgbọ́yé àgbọ́yé. so kò sí ẹlẹ́rìí kankan fún mẹ́tẹ̀ẹ̀ta ó lè sọ fún wa wípé ibi tí ọlọ́run fúnra ẹ̀ tí kò sí evidence tó proof ẹ̀ wípé lóòótọ́ lọ́lọ́run ń sọ̀rọ̀ níbí yìí o mhm. ṣùgbọ́n gbogbo ala mọ̀ wípé ọlọ́run bá wa sọ̀rọ̀ every day gbogbo àgbáyé tẹ̀ ń rí. so ikọ̀ tó ṣẹlẹ̀ gẹ́gẹ́ nìyẹn. ibi tí èmi ti wá ibi tí mi ti fi gbogbo taratara gbà wọlé òun ni pé nínú tẹ sọ síwájú. Si Hmm. òun ni pé ẹ sọ pé Ọlọ́run ti bá wa sọ̀rọ̀ sínú bíbélì àti inú kùránì hmm? ẹ tún wá sọ ẹ tún wá fi kún pé àmọ́ ọ̀rọ̀ tọ́lọ́run sọ yẹn nínú ìwé tí wọ́n ti kọ kalẹ̀ nìyẹn pé lọ́wọ́lọ́wọ́ báyìí Ọlọ́run ṣì ń bá wa sọ̀rọ̀ nínú ayé báyìí tẹ́ bá rántí. ẹ gbọ́ mi yé dáadáa. ẹ sọ nígbà ẹ sọ síwájú. Si se fún àwọn ṣé ìwàásù tí mo ti se sẹ́yìn lẹ́ ń sọ. sẹ́yìn ẹ sọ sẹ́yìn mo ti sọ̀rọ̀ kan mo sọ̀rọ̀ kan fún yín kí tó bẹ̀rẹ̀ program that's the reason why ẹ gbọ́ program mi dáadáa mo ní ẹni tó bá gbọ́ program mi ní twenty twenty one a mọ̀ pé ó yàtọ̀ sí ti twenty twenty two tẹ bá gbọ́ mi ní twenty twenty two yàtọ̀ sí twenty twenty three mo ní every day by day ni mo fi ń gbá research ọ̀rọ̀ tí mo ń sọ lọ́wọ́ yìí báyìí mú mm. ẹsẹ̀ gbárìṣà ṣe ẹ̀ jáde àná èní ni. Hmm. òun yẹ yín. àgbọ́yé àgbọ́yé àgbọ́yé. ẹ̀sìn òkò tí mo ń sọ nìyẹn. òun lèmi fi wá ń fìdí ẹ̀ múlẹ̀ pé ẹ jẹ́ kí n lò ó pé bóyá àgbékalẹ̀ ọ̀rọ̀ yẹn pé ọlọ́run igi ni wọ́n ń bọ̀ yẹn kò túmọ̀ sí pé ibẹ̀ lọ́lọ́run gbà bá wọn sọ̀rọ̀ ni kó tó di pé wọ́n kọ kùránì kalẹ̀ sínú ohun tí wọ́n ń pè ní kùránì tó jẹ́ pé igi ni wọ́n fi ṣe é gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé gbogbo náà la mọ̀ pé pépà tí wọ́n tá à ń lò lé ayé lénìí látara igi ló ti wá. Okay. Ẹ̀hẹ́n. nígbà tí wọ́n ti gbọ́gbọ́n pé à ń lo pépà fi hmm. hun à ń lo igi fi ṣe pépà bíbélì ten commandments tí ọlọ́run kọ́kọ́ fi ránṣẹ́ sí Moses àbí náà hmm. kọ́ a rí i pé inú àpáta ni wọ́n ni wọ́n la commandment yẹn sí. Si ok ẹ ṣe ẹ ṣeun gan sa mo láìkí bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ ẹ mo máa máa béèrè question tẹ́ bá ti ń sọ̀rọ̀ lọ sa. inú àpáta yẹn hmm. kí ni evidence ṣebí evidence inú àpáta yẹn ṣebí inú bíbélì lẹ ti rí. bẹ́ẹ̀ni. ta ni ẹlẹ́rìí ta lẹ́lẹ́rìí ta lẹ́lẹ́rìí ta ni ta ló lè ta ló lè proof evidence yẹn fún wa yàtọ̀ sí bíbélì fún ara ẹ̀. yàtọ̀ sí bíbélì fún ara ẹ ẹ jẹ́ kí n sọ pé àwọn tí wọ́n gba bíbélì wá ni wọ́n lè prove yẹn àmọ́ àwa rí gbọ́ nínú bíbélì wọn. ẹ ló sa ẹ tí ìdáhùn question mi ẹ tí ìdáhùn question mi sà sẹ́mọ̀ wípé gbogbo ó lọ bá wà lá òkúta látòrí òkè sẹ́mọ̀ pé inú bíbélì láti kà. òun náà mo já mo ní o. so sẹ́mọ̀ pé ìgbà tó ń kọ bíbélì yìí ọ̀rọ̀ hmm. ìgbà tí mọ́sẹ̀ yìí àti ìgbà ayé Mósè o àti ìgbà tó ń kọ bíbélì o sẹ́mu wípé gbogbo àwọn tí ó kọ bíbélì jáde sẹ́mu wípé wọn ò tí ì bí wọn. bẹ́ẹ̀ni àgbọ́yé. <laughs> so táwa lẹlẹ́rìí Mósè. tó gbà pé ó. <laughs> pé lóòótọ́ ni o wípé wàhálà òkúta yẹn ó lọ bá ọlọ́run o ojú ẹ̀dẹ̀ ń ràn lóòótọ́ yàtọ̀ sí bíbélì níbo lẹlẹ́rìí ẹ̀ wà. ó dà ìyẹn ní ìlànà ti kìrìsìtẹ́nì èmi ò mi ò lè fi ara ta ẹ̀hẹ́ hmm. ká wá padà sínú sí ti kúránì náà nígbà hmm. tí alukúránì máa sọ̀kalẹ̀ ó ti yé ẹgbà wá ẹgbà wá ni wọ́n ń pè ó ti yé ẹgbà wá wá yìí òun ni ó jẹ́ so ìgbà tó di pé wọ́n ń gbà wá gbogbo àwọn tí wọ́n wà tó ń jẹ́ sàbí ànábì wa sallallahu alayhi wa sallam tí tó bá tí kúránì náà bá ti sọ̀kalẹ̀ wọ́n ń ha sórí wọ́n ń kọ́ra wọn ìgbà tó wá di pé kódà débi pé ẹ̀rí wà fún pé nígbà ogun ogun kan tí wọ́n lọ jà wọ́n lọ sójú ogun ni ọlọ́run sọ àyà náà kalẹ̀ lójú ta ni lójú àwọn sàbí ànábì ìtàn hello sir ìtàn hello sir hello sir hello sir mo wà pẹ̀lú yín mo wà pẹ̀lú yín. sẹ́rí mo láìkì yín púpọ̀. okay. Hmm? i'm not here for religion. èmi náà. okay. i'm here for truth ok bẹ́ẹ̀ ti wà yín nísìn now kémi kí n sọ fún yín nísìn wípé nísìn mo bá ìtàn kan nílùú yìí nílùú tí wọ́n ti bí mi torí dáàdì tó bí mi lọ́mọ ó ti kú kémi tún délùú yìí Ondo state mo gbé dàgbà okay. wọ́n ní bàbá mi wọ́n ní ó máa ṣe ẹ̀sìn wípé tó bá fẹ́ yíde àjọ̀dún wípé ẹ̀sìn yẹn ló máa gbé kiri ẹ̀ ń gbọ́ mi. Okay àgbọ́yé àgbọ́yé mo wà. irú ìtàn yẹn kí wàá kọ sínú bíbélì tó dẹ̀ jẹ́ wípé ó pẹ̀lú oríkì tó fi ń kí dáàdì mi sí àwọn ọmọ mi ò ní gbàgbọ́ àbí kí n kọ́ sínú ìwé kan sí àwọn ọmọ mi ò ní gbàgbọ́. wọ́n gbàgbọ́. so ojú mi ló ti ṣẹlẹ̀ so hmm. possible kéèyàn kan kó fi pákó kan igi kó dẹ̀ máa rìn. sẹ́rí eh, ah, ọ̀rọ̀ ah. tí mo ń sọ lọ́wọ́ yìí tí gbogbo wa ò bá jọ gbé yẹ̀ Hmm. irọ́ ò lè gbé wa débì kankan tẹ̀bẹ̀lẹ̀ kó ò lè gbé wa débì kankan. àgbọ́yé bẹ́ẹ̀ ni. mi ò sọ kíni yín sí pé mo ń sọ wípé bí a mo fẹ́ fi kó ọmọ ìjọ mi ò ní kí kìrìsìtẹ́nì padà sọ́dọ̀ mi mi ò ní kí ah, mùsùlùmí tó padà sí kìrìsìtẹ́nì mi ò ní kí babaláwo kó padà sí kínní nǹkan tí mo ń sọ ni wípé ẹ má jẹ́ ká máa ríra wa bí ọ̀tá àwa fúnra wa la fọ́jì ọlọ́run fún ara wa ọlọ́run tó dá gbogbo wa pátá kò yà wá àwa fúnra wa la mẹ́sàn ọlọ́run ti tiwa lórúkọ tó wù wá. ìkọ́ gbogbo ìtàn tí wọ́n kọ fún wa pátá kò sí evidence bíbélì ni evidence bíbélì kòránì ni evidence kòránì odù ifá ni evidence eh, odù ifá kò sí ibi tí bíbélì ti dárúkọ kòránì kò sí ibi tí kòránì ti dárúkọ báìbù wọ́n kàn sọ wípé àtàórà ìjìlá kò sí kan kò kò ìyàtọ̀ wà ìjì ta ló ta ló gbá ìsàsẹ̀ tó fi mọ̀ wípé ìjìlá o ìjì the word ìjìlá means New Testament the word àtàwọ́rà means Old Testament àbí akọ̀wé wí kankankantan kò síbi tí Kùránì ti dárúkọ Muhammadu. ọba ọba. mò ń bọ̀ sà kò síbi tí Bíbélì ti dárúkọ Muhammadu kò sí ibi tí Àlùkùránì ti sọ wípé. Eh, bíbélì yẹn kọ́ o àtọ̀dọ̀ ọlọ́run ló ti wá o. olúkálùkù lẹ́lẹ́rìí ara. oníkálùkù lẹ́lẹ́rìí ara ẹ̀ àmọ́ ṣe rí ilé ayé tá à ń lò yìí hmm. ilé ayé tí gbogbo wa wà yìí ó ń gbàṣẹ fúnra wọn ni. tẹ́ ẹ̀ bá ní parọ́ ó ń gbàṣẹ fúnra wọn ni gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀ pé àwọn ọmọlẹ́yìn anabi musa tá a mọ̀ sí mose àwọn ni wọ́n padà yà lọ́tọ̀ọ̀tọ̀ torí tá a bá kọ́kọ́ wò látara kìrìsìtẹ́nì ní ayé nísìn a rí i pé àwọn kan wà wọ́n wọ́n gbéra wọn guys wọ́n jẹ́ àwọn a fẹ́ pè wọ́n ní àwọn origin of christianity gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé àwọn catholic àwọn catholic ẹ má sọ̀rọ̀ yín lọ ẹ má sọ̀rọ̀ yín lọ. àwọn catholic tá a mọ̀ sí àwọn kìrìsìtẹ́nì àkọ́kọ́ tó yẹ pé wọ́n wá láti ara hebrew àbí bẹ́ẹ̀ náà kọ́. mo ń gbádùn yín sẹ́. ẹ̀hẹ́ látara àwọn àwọn catholic yìí àwọn míì náà jáde mi ò mọ mi fẹ́ mọ orúkọ wọn dáadáa gáyẹ bá ṣe mọ̀ pé àwọn pọ́ọ̀lù kínní kan tí wọ́n mú àwọn ẹ̀sìn wọn lọ́tọ̀ọ̀tọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ tó ṣe pé ní àwọn tírà àwọn náà àwọn ìwé tí wọ́n gbà táwọn náà fi ń ṣẹ̀rí ẹ̀sìn wọn tí ó padà wá ń fọ́ọ̀mù pé wọ́n ń padà ń da padà síbi pé níbi báyìí náà làwọn ti ṣẹ̀ so ìyẹn ń jẹ́ evidence pé tá a bá wa lọ tá a wa bọ̀ náà ó ń padà sí ọ̀dọ̀ ẹni tí wọ́n pè ní ọ̀gá tiwọn ìgbà tó máa da ayé ànábì ẹ̀ ànábì Ìsá tó jẹ́ Jésù ṣe mọ̀ pé ànábì isa náà nísìn kò sọ pàtó pé ẹ̀sìn tòun ni christianity bẹ́ẹ̀ni àwọn àwọn tán padà gbà fún lẹ́yìn tiẹ̀ ni wọ́n mú wá ni wọ́n wá sọ lórúkọ ìyẹn nílànà ti kristẹni báyẹn àmọ́ ṣẹ́rí ti islam gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ èmi náà mi ní fẹ́ fi ọ̀rọ̀ yẹn sórí mi ní fẹ́ jẹ́ kó fì sórí ẹ̀sìn tán yanyan gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé understanding náà la fẹ́ lò ládẹ̀ ti ẹ̀ laka lára wa lóye ìgbà tí kùránì máa dé ẹ wo ọdún tí àwọn àtàwọ́rà yìí ti wà ìǹjìlá àti sẹ̀búrà yìí ìgbà tí kùránì yẹn máa wá dé ẹ padà rí i pé gẹ́gẹ́ mo sọ pé ó gbaṣẹ́ fúnra wọn ni ó padà sọ̀rọ̀ bá wọn ó ń tọ́ka wa sí wọn pé àwọn pípù yìí o wọ́n ti wà iṣẹ́ tá wọn rèé bí tiwọn náà ṣe jẹ́ sọ̀rọ̀ mi yé so kíní yẹn tá bá ní ká wò ó tá bá ní ká pín síbi tí ó yẹ ká pín sí kò sí àní-àní bí ó ṣe pé ní nǹkan yìí asúlíkọ̀dímù ni ó ti wà látayébáyé òun náà ni àwọn oní scientist máa ń padà fì wọ́n máa ń fì sí tán máa ń sọ pé this is this is a eh, work of art ó ti kúrò nítorí tán bá tán bá ń sọ pé ibo ni ibo ni origin of nǹkan tó ti bẹ̀rẹ̀ nísìn a lè sọ pé sáyẹ́ǹsì ni. ó dáa ọ̀rọ̀ yẹn ti yé mi ẹ jẹ́ ká hold on níbẹ̀ yẹn soul search ẹ káàbọ̀ sí àlàáfíà lẹ́wà. ọba kẹpẹ o àlàáfíà ni sà. ẹ̀sà kí lẹ fẹ́ sọ sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. ẹ má bínú lẹ́ẹ̀kan mi ìmọ̀pẹ́ ti gbé mi wọlé. ok. yeah. um, inú mi dùn torí mo bá mo bá program yẹn láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ so mo dẹ̀ listen sí dáadáa ah, ìkíní nípa ti pé olódùmarè ọlọ́run àti aláwọ̀ then ẹ sọ̀rọ̀ pé ibi tí ó yà yín lẹ́nu jù òun níbi tí tó a ti máa sọ pé ẹ má bu ọlọ́run wa o tẹ́ ẹ bá fẹ́ kí àwa bú ọlọ́run tiyín ní tèmi èdè ló yàtọ̀ èdè wa òun ló yàtọ̀ mo gbàgbọ́ pé ọlọ́run kan òun ni à ń sìn on one condition olódùmarè a gbàgbọ́ nílẹ̀ yorùbá pé ẹni tó ní ayé àti ọ̀run àwọn tó dẹ̀ ń ké pe àlá wọ́n gbàgbọ́ wípé òun ni ẹni tó ní ayé àti ọ̀run àwọn tó dẹ̀ ń ké pe kí náà ti ń porúkọ ẹ̀ tán dẹ̀ ké pe God wọ́n gbàgbọ́ wípé òun ni ẹni tó ní ayé àti ọ̀run so èmi wá gbàgbọ́ wípé ìkan ni gbogbo wa èdè nìkan ló yàtọ̀ ibi tí mo wá disagree òun ni òun ni ibi ọ̀ràn igi tí ẹ sọ yìí five one two is outside please block two òun ni ibi ọ̀ràn igi èyí tí ẹ sọ yẹn because wọ́n ní ẹ̀là lọ̀rọ̀ kì í ṣe pé bóyá wọ́n ń sin ọlọ́run igi really gbogbo wa abọ̀rìṣà ni wa. Really, abọ̀rìṣà ni kì í ṣe pé bí wọ́n sin ọlọ́run igi but à ń gbọ́ ohun ok for example nísìnyí àwa Áfíríkà a gbàgbọ́ wípé wọ́n fi Quran wọ́n fi rán Jubril sí ànábì èyí ti èdè òyìnbó wọ́n gbàgbọ́ wípé wọ́n fi ba wọ́n fi ohun tí wọ́n kọ̀ǹkọ̀ sí nínú òkúta wọ́n fi rán Mósè èyí tó wá di pé wọ́n á bẹ̀ sí ní kọ sínú ìwé ṣùgbọ́n áfíríkà àwa ò gbàgbọ́ wípé ifá wọ́n fi rán Ọ̀rúnmìlà sí àwa láti lè máa gbọ́ ohùn olódùmarè náà ni a ò gbàgbọ́ ibi tí problem tó ti wà ńlẹ̀ òun nìyẹn bọ̀ issue of pé ọ̀rọ̀ igi tá à ń sọ mo mọ̀ pé igi náà òun náà fi ṣe gbogbo nǹkan tí wọ́n kàn kó sí lára but kì í ṣe pé bóyá igi ìyẹn òun ni èèyàn ń bọ ìyàtọ̀ wà láàrin bíbọ àti sísìn ó yàtọ̀. ẹ jẹ́ kí sáà bèrè question kan láàrin yẹn. yes sir. tí kìrìsìtẹ́nì bá fẹ́ sọ̀rọ̀ ọlọ́run hmm. níbo ló máa sọ bẹ́ẹ̀ níbo ló máa tọ́ka sí. inú báìbù. tí mùsùlùmí bá fẹ́ sọ̀rọ̀ ọlọ́run níbo ló máa tọ́ka sí. inú kùrán bí babaláwo bá fẹ́ sọ̀rọ̀ Elédùmarè níbo ló máa tọ́ka sí. ẹ ó máa tọ́ka sí history then ó máa ó máa tọ́ka sí history àti ifá. kì í ṣe history odù ifá ni. Hmm. kí ni ìyàtọ̀ àwọn mẹ́ẹ̀ta. Mm-hmm. ẹ kò sí ìyàtọ̀ kò sí ìyàtọ̀ ń bẹ kò sí ìyàtọ̀ ń so eh, point tèmi náà kì í bẹ̀ yẹn ni wípé kí kìrìsìtẹ́nì máa sọ fún àwọn babaláwo wípé ọlọ́run tí wọn kò lójú kò ríran kò lè sọ̀rọ̀ kí mùsùlùmí ó máa sọ fún hmm. àwọn aláwo wípé ọlọ́run tí wọn kò lójú kò ríran kò lè sọ̀rọ̀ sí ọlọ́run tí kìrìsìtẹ́nì ń sọ̀rọ̀ sí ọlọ́run tí mùsùlùmí ń sọ̀rọ̀ ọ̀nà wo ni ọlọ́run mùsùlùmí bá ń sọ̀rọ̀ tó yàtọ̀ sí ti kìrìsìtẹ́nì tó tún yàtọ̀ sí ti babaláwo nǹkan tó fẹ́ kẹ́ ẹ kò kò yàtọ̀ kábíyèsí ṣe rí kọ́kọ́rọ́ tó ní agbára jù wọ́n máa pe kinní kan ní master òun ni ọ̀rọ̀ ẹ̀sìn jẹ́ èyí tí wọ́n ti fi ti ọpọlọ wa ní Áfíríkà then ẹlòmíì dìwé ẹlòmíì ní ẹ̀sìn tó gbà dìwé bó ṣe gbà á ó gbà á in the form of pé òun fara ẹ̀ ó ti lack of brain already ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ òun ni wípé kì í ṣe pé kinní wọ̀nyí ó ó yàtọ̀ ṣe mọ̀ ní ẹ̀yà kankan ìwé báwọn ṣe ń kọ̀ǹsọ́ọ̀tì ọlọ́run through ara nǹkan tó fún wọn òun ni ó ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ báwa ṣe ń gbọ́ ohùn olódùmarè láti ọ̀dọ̀ wa nílẹ̀ yorùbá ọ̀tọ̀ ni bí arabic ṣe ń gbọ́ ohùn olódùmarè tàbí ọlọ́run tiwọn láti ẹ̀yà tiwọn ọ̀tọ̀ ni bẹ́ẹ̀ náà ni ti british náà ọ̀tọ̀ náà ni ṣùgbọ́n àwọn kan mọ̀ọ́mọ̀ kó kinní yẹn wá sí ọ̀dọ̀ tiwa òun ló fi di e, e, nǹkan tí n bá ṣe ti èèyàn tí n tán bá kó mọ́ ti èèyàn kò sí kò sí bí ìrẹ́pọ̀ ṣe lè wà wàhálà gbọ́dọ̀ máa wá because àìní ohun kan ó gbọ́dọ̀ ṣẹlẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. ẹ ṣeun kan sà ẹ jẹ́ ká hold on fún bàbá yẹn náà kí àwọn náà wá sọ tuntun ah, ẹ káàbọ̀ sà sí àlàáfíà lẹ́wà. yes sir yeah ọba pẹ̀lú ìmọ̀ tèmi tèmi rí nínú ọ̀rọ̀ tó wà lẹ̀ ṣe rí ibì kan ní amama ibì kan ní wọn á chọ́ọ̀tì gbogbo nǹkan sí ó dàbí fọ́tò tá à ń ṣe náà ló fi ṣe pépà tó fi ṣe fọ́tò tó di nǹkan tá à gbé sínú ilé sọ́yà ní yẹn sà so bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà ni ti Bible àti Quran bọ́tí tó du fáyẹn ẹ lè pa wọn yẹn ní gi because a rí pé gi ló kalẹ̀ but ní ti ti muslim. ẹ ló sà ẹ ló sà ẹ ló sà èèkan tí mo sọ pé mi ò tẹ́lẹ̀ tó ń ṣe ṣe rí tẹ bá sì ń ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí ṣe nàìjíríà máa ma ní problem igi ní mùsùlùmí gbé kalẹ̀ igi ní kìrìsìtẹ́nì gbé kalẹ̀ igi ní ẹlẹ́sìn àbáláyé gbé kalẹ̀ nǹkan tí mo fẹ́ kẹ́ wá defend lélẹ́yìí tẹ bá fẹ́ sọ pé ká sọ̀rọ̀ ọlọ́run inú koran lè máa ní ká lọ tí kìrìsìtẹ́nì bá fẹ́ ká sọ̀rọ̀ ọlọ́run inú bíbélì ló máa sọ pé ká lọ bí babaláwo bá fẹ́ sọ̀rọ̀ ọlọ́run á ní ká lọ sínú odù ifá igi náà fi ṣe koran igi náà fi ṣe bíbélì igi náà fi ṣe odù ifá so nǹkan tó fẹ́ kẹ́ ṣe àlàyé ẹ̀ ni wípé kí ni ìyàtọ̀ tó wà láàárín ti mùsùlùmí àti ti kìrìsìtẹ́nì àti tẹ̀sìn àbáláyé kí ló fi yàtọ̀ síra ṣé ọlọ́run tí yín máa ń bá yín sọ̀rọ̀ nínú kòrán ni tó máa la ẹnu ẹ̀ tó máa sọ̀rọ̀ ní sí ọlọ́run ti koran náà só lójú só ríran só máa ń gbọ́rọ̀ só máa ń sọ̀rọ̀ sí ọlọ́run ti christian náà só máa ń ríran tó máa ń sọ̀rọ̀ tí ẹlẹ́sìn àbáláyé ní kò kí ń sọ̀rọ̀ sí ọlọ́run ti tìyín náà máa ń sọ̀rọ̀ nǹkan tí mo béèrè ni ẹ sà. ok ọba kí ni ìyàtọ̀ tó wà níbẹ̀ velen lọ́dọ̀ yìí kò sí yàtọ̀ kankan láàrin mẹ́ta because mẹ́ẹ̀ta ọ̀kìn sọ tẹ́ bá sọ pé kí wàá lọ ka bíbélì nísìn ẹnu mi máa fi ka jáde ẹ̀dẹ̀ máa dẹ̀ sọ fún àwọn èèyàn pé Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ tí olífà máa da ifá á dá òun nìkan ló mọ nǹkan tó dà kò yí àwa so ẹnu ló máa fi sọ síta wípé nǹkan báyìí lè jo gbé wí nǹkan báyìí lọ yẹ̀kú méjì wí nǹkan báyìí lè á dẹ̀ sọ pé Elédùmarè ló sọ bẹ́ẹ̀ fún wa so kí ni ìyàtọ̀ wa. ẹ ẹ ọba ṣe mọ̀ pé àwọn nǹkan yìí àwọn hmm. nǹkan tó ti ṣẹlẹ̀ ló dàbí bẹ́ẹ̀ náà ṣe wà yìí nsìn gbogbo àwọn nǹkan tẹ̀ ń ṣe yìí hmm. àwọn kan máa ní ẹ mọ̀ pé iná máa sọ pé kán máa kọ sílẹ̀ síwèé wípé nítorí gbà kan ń bọ̀ tí a lè ṣàrọ̀ mi yé nsìn mi ìfẹ́ pè tí kò so bẹ́ẹ̀ gẹ́lẹ́ it's just like ọ̀rọ̀ nípa bọ́lọ́hún bó ṣe dáwà ẹ̀dá bí a ṣe ń lórí ayé bọ̀ òun ni àti bó ṣe tọ́ sí wa bá ṣe gbọ́dọ̀ máa lo ayé òun nìkan tó wà nínú Quran. ó dáa ọ̀rọ̀ tẹ́ wá sọ yìí ọ̀rọ̀ tẹ́ wá sọ yìí nísìnyí ọ ìtàn ènìyàn lẹ́lẹ̀ kọ ìtàn ènìyàn lẹ́lẹ̀ kọ ọ̀rọ̀ ènìyàn lẹ́lẹ̀ kọ sílẹ̀ ẹ ò lè kọ ọ̀rọ̀ Ọlọ́run sílẹ̀ because ẹ ò rí Ọlọ́run anybody ò rí Ọlọ́run anybody ò dẹ̀ mọ Ọlọ́run ẹni tí Ọlọ́run bá bá sọ̀rọ̀ ló lè kọ ọ̀rọ̀ Ọlọ́run sílẹ̀ ló lè dúró dé ìdílé ọ̀rọ̀ Ọlọ́run sílẹ̀ but ọba ẹ máa ń sọ believe nínú àlá ẹni tọ́lọ́run bá sọ̀rọ̀ nínú àlá ń kọ́. tí ènìyàn bá dá níbi la wà náà. ẹjọ pariwo hmm. bí ènìyàn bá àwa ènìyàn la reason wípé ọlọ́run ló ń bá wa sọ̀rọ̀ ṣùgbọ́n àlá pín sí ìpele mẹ́ta téèyàn bá farabalẹ̀ wò àlá èèyàn lè lá àlá tó bá ro nǹkan jù sùn èèyàn lè èèyàn lè lá àlá tó bá fókọ̀sì nǹkan jù èèyàn lè lá tí ọkàn ènìyàn bá wà ní orí nǹkan jù ṣùgbọ́n téèyàn bá wá láàlá nípa nǹkan tí ò tí ì ṣẹlẹ̀ rírí àbí nípa nǹkan tí ò rò ó ṣeé ṣe kó ní nǹkan tí ọlọ́run fẹ́ jẹ́ kó mọ̀ nípa àlá tó wá lá yẹn àlá tí ẹnìyẹn wá lá òun ló fi ara jọ atẹ́gùn tèmi àtẹ̀yìn rí tó dẹ̀ jẹ́ pé gbogbo àgbáyé ló ń rí wípé ọlọ́run ló bá wa sọ̀rọ̀ bìkọ́ gbogbo àlá ni atẹ́gùn ń fẹ́ sí ṣùgbọ́n a ò rí i tí anybody bá wá láàlá tí ọlọ́run fi bá sọ̀rọ̀ kò lè rí ọlọ́run yẹn ṣùgbọ́n àlá tó lá yẹn òwe la fi pa fún ọlọ́run bá sọ̀rọ̀ nípasẹ̀ àlá yẹn ṣùgbọ́n kò lè sọ wípé òun gbóhùn ọlọ́run wípé ọmọ tuntun ni o kàbí Ghana ló fi sọ̀rọ̀ o kàbí Euphrates kàbí Yorùbá ló fi sọ̀rọ̀ o òwe náà la máa fi pa fún bí ọlọ́run ṣe ń fi atẹ́gùn bá wa sọ̀rọ̀ bó ṣe ń fi àìrá bá wa sọ̀rọ̀ bó ṣe ń fi ilẹ̀ tó mọ́ ojú tó mọ́ alẹ́ tó sùn bó ṣe bá bá wa sọ̀rọ̀ bó ṣe rí nìyẹn. ẹni tó lálàá ọba ẹni tó lálàá lọ́wọ́ ni pé kóun lọ bomi òkun kóun fún èèyàn tí ó láìsàn kóun fi bọ lójúpá rẹ̀ máa yá kí la máa pè é. olórí pé máa dáhùn question yìí yẹn ẹ máa tún dáhùn question kan ẹni tí ò wá lálàá mo kò sà ẹ mo máa dáhùn question yìí sẹ ẹni tí ò lálàá hmm tínú ń lọ tó lọ gbo ewúro tí ẹnìkan sọ fún yín pé lọ gbo ewúro yìí tó dẹ̀ gbó tó dẹ̀ mú kí la máa pè yẹn. ẹ àwọn èèyàn ti ń lò èèyàn kan ni ó ní ẹ̀kọ́ ìyẹn láti ilẹ̀ o èèyàn kan ló lẹ́kọ̀ọ́ ìyẹn láti ilẹ̀ o ẹnìkan ló tẹ̀sí ẹ̀ ó tẹ̀sí ẹ̀ ní ẹni tó bá wá láàlá yẹn ẹni tó bá wá láàlá yẹn ẹ ń gbọ́ mi mo ń gbọ́ yín. ọlọ́run sì ń so oore fún ni oore lọ́lọ́run fi ṣe fún. ọ̀nà owó wa lọ́lọ́run gbà bá wa sọ̀rọ̀. Hmm. ọ̀nà tí ọlọ́run gbà fi bá wa sọ̀rọ̀ òun ni wípé bẹ́ẹ̀ ṣe wà yìí. tí mo bá ṣe nǹkan tí ò dáa fún yín láìka bíbélì fún mi láìka kòránì fún mi láìka ẹnìtì fún mi mo mọ̀ wípé nǹkan tí mo ṣe kò dáa àfi tí bá fẹ́ ṣàbòsí tí n bá ṣe nǹkan tó dáa fún yín láì ka kòránì fún mi láì ka bíbélì fún mi mo mọ̀ wípé nǹkan tí mo ṣe fún yín dáa tí ẹ̀yin fúnra yín dẹ̀ máa mọ̀ pé nǹkan tí mo ṣe fún yín dáa tá a bá fẹ́ ṣàbòsí. ọba gbogbo ẹ̀dá ló mọ̀ wípé burúkú wà dáadáa wà. that is it. sọ̀rọ̀ mi yẹn ó dàbí mú ìwà ní program yìí sìn kí wọ́n máa máa ṣépè fún yín àbí kí n máa bu yín ṣe mọ̀ pé mo ti ṣe burúkú nìyẹn nọ́mà ẹ̀ lè rí mi ju pé kẹ́ bú mi padà lórí fóònù lọ ẹ̀ lè rí mi pé fẹ́ nà mí àbí. so bẹ́ẹ̀ lèmi ṣe rí ọ̀rọ̀ búburú àti rere sí. but ọ̀nà owó lè kọ́ lèmi béèrè pé ọ̀nà tọ́lọ́hún gbà fi bá wa sọ̀rọ̀ yẹn èmi fẹ́ mọ̀ àti pé tọ́lọ́ bá bá wa sọ̀rọ̀ ṣe mọ̀ pé àwọn kan wà ẹ̀yin náà ti nínú ìmọ̀tẹ́yìn náà ní ẹ mọ̀ pé àwọn èèyàn kan wà tọ́lọ́hún bá sọ̀rọ̀ rí ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. kò sí kò sẹ́ni tọ́lọ̀ ń bá sọ̀rọ̀ rí. ok ẹ jẹ́ kí n lo báyìí ẹ jẹ́ kí n lo báyìí ẹ ní sùúrù ẹ jẹ́ kí n lo báyìí ẹ jẹ́ kí n lo báyìí ẹ jẹ́ kí n kọ̀rẹ́ tààrin yẹn ẹ jẹ́ kí n kọ̀rẹ́ tààrin yẹn. ọlọ́run lè bá èèyàn sọ̀rọ̀ bọ̀ kò sí ẹni tọ́lọ́run bá sọ̀rọ̀ rí lójú kọ ojú àbí kí ọlọ́run bá èèyàn sọ̀rọ̀ kó gbóhùn ọlọ́run kò sí. ọlọ́run lè fi ìṣẹ̀lẹ̀ ọlọ́run lè fi ìṣẹ̀lẹ̀ Hmm. ọlọ́run lè fi nǹkan míì báyàn sọ̀rọ̀ ọlọ́run ló fi òwe bọ̀ pé kí ọlọ́run báyàn sọ̀rọ̀ kẹ́ni ẹ gbóhùn ọlọ́run wípé Ghana ló sọ Igbo ló sọ àbí kó rí ọlọ́run lójúkojú kò sí. kò sí. Hmm. but àwọn èyí tó wà nínú Bible tẹ́yìn máa ń kà fáwọn èèyàn ẹ má bínú o báwo lẹ́yìn ṣe ń preach fáwọn èèyàn níjọ́ Sunday lọ́dọ̀ yín. nǹkan tó sẹ́yìn ni wípé that's the reason why tó ń sọ pé kẹ́ gbogbo wa kájọ jókòó àpérò tó ní agbára la ń ṣe lọ́wọ́ yìí tínú mi dẹ̀ dùn sí púpọ̀ ẹ̀kọ́ tí mo ń kọ́ wọ̀nyí ẹ̀kọ́ tuntun tí ò tí exist ni gbogbo wa la bí sí ìlànà kìrìsìtẹ́nì gbogbo wa la bí sí ìlànà mùsùlùmí gbogbo wa la bí sí ìlànà àbáláyé nǹkan tó bá tó bá fi kọ́ ní kánìkùn wa lolúkánìkùn wa máa gbọ́njú bá tí a máa máa ṣe. nǹkan tó wá súnmi sí ẹ̀kọ́ tí mo ń kọ́ yìí ni wípé kí ló dé tó jẹ́ wípé nígbà tó jẹ́ pé ọlọ́run la gbogbo wa ń sìn kí ló fà á tí mùsùlùmí fi ń jà kí ló dé kìrìsìtẹ́nì fi ń jà kí ló dé babaláwo fi ń jà ó kí ló eh. problem o mo ń bọ̀ sà mo fẹ́ dáhùn question yẹn ni kí ló wá kí ló kí ni problem wa problem wa ni wípé ẹni tí a ń tọ̀ ẹni tí a ń jà fún gan a ò mọ̀ torí wípé ẹni tí kìrìsìtẹ́nì ń jà fún ó yàtọ̀ sẹ́ni tí mùsùlùmí ń jà fún ẹni tí mùsùlùmí ń jà fún ó yàtọ̀ sẹ́ni tí babaláwo ń jà fún tí mo dẹ̀gbà wípé ọlọ́run kan ló ń kọ́ wa nínú ṣọ́ọ̀ṣì mi nǹkan tí mo fi ń kọ́ wọn rèé ìfẹ́ ni mo fi ń kọ́ wọn níbẹ̀ mò ń jẹ́ kó yí àwọn ọmọ ṣọ́ọ̀ṣì mi wípé tí babaláwo bá débì mo máa ràn lọ́wọ́ láì níbèrè ẹ̀sìn tó ń ṣe tí mùsùlùmí bá débì màá ràn án lọ́wọ́ tí n bá rí babaláwo tí bá rí wípé ó ní nǹkan lọ́wọ́ tí mo lè ṣe tí mo lè fi so oríire mo máa ṣe kò sí èdè tó kàn mí kankan tí pásítọ̀ fẹ́ sọ tí bá rí àáfàá tó bá rí ọ̀ǹtú tí mo lè gbà lọ́wọ́ ẹ̀ tí mo lè fi ní ìlọsíwájú màá ṣe láì ya anybody sọ́tọ̀ nǹkan tí mo fi ń kọ́ àwọn ọmọ ìjọ mi nìyẹn. ṣé mo lè sọ̀rọ̀ sir. yes ẹ free. ok ọba accepted but not accepted ní ọjọ́ sunday kí ló hmm. fà á tẹ́yìn ṣe máa ń lo bible tẹ́ máa fi ń ṣe àpèjúwe ọ̀rọ̀ fún àwọn ọmọ ìjọ tiyín èmi máa ń wo program yín dáadáa sunday o mo ṣe wòye tẹ́ ṣe ní ní church kan tí all ṣe is it not last week or upper week mo wo program yẹn so kí ló hmm. fà á. nǹkan tí agbọ́njú bá nìyẹn. ẹ. nǹkan tí agbọ́njú bá nìyẹn nǹkan tá a wá. yes inú ẹ̀sìn tó ń bí wa sí nìyẹn. tó ń bí wa sí ok hmm. ok ok ok but ọba taba rò lọ tàbá rò bọ̀ a mọ̀ pé ìwé ó wà fún wípé ká ká ní àkọsílẹ̀ nípa nǹkan tó bá ṣẹlẹ̀ lé àná wa títí di èní títí tó máa fi di ọ̀la tá máa fi papòdà á lè wà nínú àkọọ́lẹ̀ irú èèyàn tó bá wà bí ẹni tó nápẹrẹ bí irú bẹ́yìn ṣe ń ṣe ẹ̀yin ò mọ ọlọ́run ajẹ́kẹ́mi yín gùn jù bẹ́ẹ̀ ṣe lérò lọ nígbà tẹ́yìn bá papòdà lọ ẹ máa rí oríṣiríṣi sítórì tó máa jáde ń pa yín a máa rẹ́ni tó máa sọ mọ́nú sítórì tó máa jáde wípé tí ọba Solomon bá ń sọ̀rọ̀ iná máa ń jáde lẹ́nu ẹ̀ ò kí ń wọ̀ṣẹ́ ẹni ó rí pé kò nígbà tó máa ń ṣe program. èyí <laughs> kan tí mo ń sọ gbogbo lẹ́sẹ̀ padà sí i ṣẹ́rọ̀ mi yẹn sìn exaggeration as in àwọn èèyàn máa fi kún ó máa wà tẹ bá sọ pé nǹkan tó wà nínú bible àti quran àfikún máa wà ń bẹ̀ mí jiyàn nǹkan ṣẹlẹ̀ nísinsìnyí takọ̀ ríyàn pé ó kàn sunkún wàá máa gbá ẹni yẹn ó ń sun ẹ̀jẹ̀ bí ìgbà pé ó yọ ẹ̀jẹ̀ lójú tí ò dẹ̀ sun ẹ̀jẹ̀ ó kàn yọ mi lójú ni àwọn èèyàn máa sọ àsọdùn tó yẹn lèmi gbàgbọ́ èmi ò gbàgbọ́ lórí pé muslim pé bóyá a lè níwèé tá a fi ń ṣe olùtọ́nà tó ń tọ̀ wá sọ́nà yẹn lèmi believe sir. èmi láìpẹ́ tẹ sọ yẹn wípé àti muslim àti christian àti ẹ̀sìn àbáláyé ọmọ ìyá kan náà ní gbogbo wa gbogbo àwọn ẹ̀sìn yìí nítòótọ́ wọ́n mú wá bá wa ni èyí tọ́lọ́run dámọ́ ilẹ̀ títí wa gangan gangan ẹbọ ni. Gangan, but nígbà tí gbogbo wa ń lajú là ń wò pé a lè máa bọ ẹbọ ju pé ká ní ká ká mọ bó ṣe ń pọ̀ lọ́hùn òun ni ó fi dàbí pé kan yà sọ́dọ̀ àwọn christian àwọn kan yà sọ́dọ̀ ànábì ìyẹn lèmi rí ń bẹ̀ sà. Hmm, ọ̀rọ̀ tí ẹ wá sọ yìí báyìí àwọn kan yà sọ́dọ̀ kristẹni àwọn kan yà sọ́dọ̀ ànábì ṣé ànábì mùsùlùmí ń bọ ni ànábì kọ́ là ń bọ̀ o ànábì ni ó jẹ́ bí ẹ máa gbọ́ sà ànábì ṣẹ́rí bẹ́ẹ̀ ṣe wà yìí nìsín ẹ má bínú sà mm. ṣẹ́rí bẹ́ẹ̀ ṣe wà yìí bẹ́ẹ̀ ṣe wà yìí ó dàbí sínágọ́gù bó ṣe wà ṣe mọ̀ pé àwọn tó lọ ṣọ́ọ̀ṣì ẹ̀ tá a bá máa rò dáadáa tíyàn bá lọ ṣọ́ọ̀ṣì ẹ̀ dáadáa ẹ máa rí wọn bí ìgbà pé wọ́n lọ tó bá yẹ pé kò ti kọ́ a máa ní pé òun ló ń bọ̀ náà lọ bọ Jésù wọn ò dẹ̀ lọ sọ́pọ̀ fẹ́ sí lọ́hùn. sẹ́ẹ̀rí ká ní pé gbogbo wa ká ní pé gbogbo àwa ẹlẹ́sìn tó wà láyé ká ní pé a clarify ẹ̀ wípé àwa kọ́ ọmọ ànábì ọmọ ànábì muhammadu la wa o òun la ń jà fún o òun la ń sìn èmi kọ́ ọmọ jésù lèmi o jésù ni mo ń sìn èmi kọ́ o ọmọ ọ̀rúnmìlà lèmi o ọ̀rúnmìlà ni mo ń sìn gbogbo ìjà tó ń wáyé yìí kò ní wáyé ìyẹn kọ́tà kan máa ṣe ni wípé ó yá ẹ̀yin kìrìsìtẹ́nì o ẹ má bú ànábì mọ́ ọ̀gá àwọn kan ni ẹ̀yin mùsùlùmí o ẹ má bu jésù mọ́ ọ̀gá àwọn kan ni ẹ̀yin mùsùlùmí àti eh, kìrìsìtẹ́nì o ẹ má bu Ọ̀rúnmìlà mọ́ ọ̀gá àwọn kan ni ṣùgbọ́n ẹ̀yin kìrìsìtẹ́nì ẹ sọ wípé ọlọ́run là ń sìn ẹ̀yin mùsùlùmí ẹ sọ pé ọlọ́run là ń sìn àwọn ọlẹ́sìn àbáláyé wọn ní Elédùmarè làwọn ń sìn ọba àmúfẹ́ ní question kan ṣé ọlọ́run máa ń takò ọlọ́run ni. ọba àmú ní question kan. ọ̀yá náà mo máa ń gbọ́ èdè kan lẹ́nu yín níbo lẹ ti kọ́ èdè yẹn níbo lẹ́yìn ti mú èdè yẹn wá níbo lèdè yẹn ti wá holy center ramality yẹn níbo ni holy center yẹn ti wá. holy center ramality. Hmm. ẹ mọ pẹ sọkọ wípé kó pe holy center holy center holy center ramality àbí kẹkẹ kó pè sínú omi lẹ́ẹ̀mẹ́ta ṣe rántí hmm. níjọ́ òun hmm. bíbá kò sí program mi tèmi òun wò ó. That is holy center tó wá lámì tó mà holy center nǹkan tó wá láti ibi mímọ́ that is the meaning of holy center. mo ń bọ̀ ẹ má bínú sà ẹ má bínú ẹ jọ ẹ so search ṣé ìgbà pé holy center yẹn nǹkan tó wá láti ibi mímọ́ ni. the meaning of holy center. holy holy nǹkan tó mọ́ sẹ́ńtà sẹ́ńtà ibi gangan tí kinní yẹn ń lọ ní èdè òyìnbó bó ṣe rí holy center nǹkan tó mọ́. Hmm. èwo wá ní ramality tó wà ń bẹ èdè lúwo nìyẹn. <laughs> ramality yẹn mi ò mọ èdè ìlú yẹn ṣùgbọ́n nǹkan tó sọ sí mi lẹ́nu nìyẹn ká fi kún. ẹ eh, ara ẹ̀ náà nìyẹn tó bá máa gbúdọ̀ gbúbọ̀ ọba sọ́pẹ́ yìí náà pé ẹni sùúrù ẹni sùúrù now sẹ́mo wípé mo clarify wípé sẹ́mo pé mo clarify ní sí wípé nǹkan tó sọ sí mi lẹ́nu nìyẹn ṣùgbọ́n kí wá sọ wípé ọlọ́run ló sọ pé kí n máa sọ holy center ramality nǹkan tí mo fẹ́ clarify fáwọn ènìyàn nìyẹn. àwọn jẹun jẹun ló máa ń ṣèyẹn àjiyàn yẹn bọ̀ bẹ́ẹ̀ ṣe sọ holy center ramality yẹn bẹ́ẹ̀ ni pé kọ́mọ yẹn pèsè omi yẹn tó bá jẹ́ pé pè náà ló pèsè omi ńkọ́. ó lè jẹ́ èpè. ẹ máa gbọ́ o a lè sọ pé nǹkan tó mọ́ ẹ máa gbọ́ ẹ ní sùúrù ẹ jẹ́ ká tún ní èdè tiwa ẹ jẹ́ ká tún ní èdè tiwa tá a jọ understand a lè sọ pé nǹkan tó mọ́ hmm. tó wá láti inú iwin nǹkan tó mọ́ tó wá láti ara òòṣà ìtumọ̀ ramality yẹn lèmi ń béèrè gbọ̀ngàn. ok ẹni sùúrù. because tí àwọn christian bàbá sọ ma ní pé èdè ọ̀run kan ni. mọ̀ ń bọ̀ sà mọ̀ ń bọ̀ sà kò sí ibi tí nǹkan tí ó má ò ti lè jáde kò dẹ̀ sí ibi tí nǹkan tí kò má kò ti lè jáde. ọba ṣé nǹkan tó mọ́ lè jáde níbi tó ti ń pààyàn. nǹkan tó má lè jáde níbi tó ti ń pààyàn. níbi tó ti ń yàgbẹ́ kọ́ ibi tó ti ń yàgbẹ́ nǹkan tó mọ́ lè jáde níbẹ̀ because ibi ìgbẹ́ tí ìgbẹ́ tí èèyàn yà yẹn tẹ́ bá gbin nǹkan sórí ẹ̀ ó lè mú nǹkan gidi jáde ok ibi tó ti ń pa ènìyàn tàbí kò yé yín so ẹni tó ti lọ jalè ní ogba ọdún tó ti pa ẹni ẹlẹ́ni dànù tí wọ́n bá pa ẹni wọ́n ti ṣe àfọ̀mọ́ kan nìyẹn so nǹkan tó mọ́ lè jáde nínú ìpànìyàn nǹkan tó mọ́ lè jáde nínú àwọn àgbà wa sọ pé nínú kòkò dúdú lẹ́kọ́ funfun ti ń jáde kò sí ibi tí ìkan mímọ́ ti lè wá kò sí ìkan tí ibi tí ìlú ti lè wá. ṣé ẹ̀yin lè mú apààyàn lọ́rẹ̀ẹ́. yes. tẹ́lẹ̀ mọ̀ pé apààyàn adigunjalè lélẹ̀ ẹ̀ lè mú lọ́rẹ̀ẹ́. bẹ́ẹ̀ni mo lè mú mo lè mú ní ọ̀rẹ́ because tí mi ìbá mu ní ọ̀rẹ́ mi ò ní ní àǹfààní láti bá sọ òtítọ́ ọ̀rọ̀. tó bá stubborn kọ. kò sí bó ṣe lè stubborn tó wọ́n ní sùúrù òkè ń pọ̀ ju àfi tí ò bá ní tó kò sí ẹ̀dá tí ṣe rí nǹkan tó máa ń yí ẹ̀dá padà nígbà tí mo bá rìsáàsì mi irúfẹ́ èmi nísìnyí mo fẹ́ fi èmi ṣàpẹẹrẹ àwọn obìnrin kan wà tó bá wò mí lọ́ọ̀kan wọ́n wò pé báwo ni obìnrin ṣe ń bá màní gbé kí ni ìyàwó mi ṣe ń bá mi gbé sùúrù ni kò sí tí o bá ní ìwà gidi tó bá ní sùúrù kò sẹ́ni tí ò lè bá lò kò dẹ̀ sẹ́ni tí ò lè change that is it ọba ìjọ mo fẹ́ sọ̀rọ̀ sísà. ok ẹ go on. ṣe rí gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n sọ hmm. question tẹ béèrè lọ́wọ́ wọn pé ṣé tán bá rí ẹni tí ó ń pààyàn pé ṣé wọ́n lè mú ní ọ̀rẹ́ èèyàn lè mú ní ọ̀rẹ́ nǹkan gangan gangan. Gan, gan, gan, gan ìkóngógógó tó ń dààmú wa nìyẹn tá a bá ti rí ẹni àní ẹlẹ́ṣẹ̀ ni à á pa ti torí pa ti rí pé ẹlẹ́ṣẹ̀ ni nígbà tá a mọ̀ yí pé ẹni ẹlẹ́ṣẹ̀ tí a bá tí a bá súnmọ́ ẹni yẹn ṣàmọ̀ yí pé a lè gé ní àti ẹ̀ tá a bá rò wípé ẹni yìí ò ẹlẹ́ṣẹ̀ ni ìkejì gẹ́gẹ́ bí nǹkan tí ẹ sọ Don Rossi ṣe mọ̀ wípé ọkàn wa ẹni tí ọba Solomoni ní pé kó sọ holy center ramaliti sí wọn pé pé kó sọ ọ sí ṣẹ́mu ẹ pé ọkàn ẹ̀ tó bá sọ pé omi tán ni kò ń sọ kínní sí o tóun bá ti tóun bá ti sọ sí o kò rí máa fọ́ òun tó bá sọ ọ sí orí máa máa fọ́ ni ṣùgbọ́n nǹkan tó bá wà nǹkan tó wà nínú ọkọ̀ wa nǹkan nǹkan ọkàn wa òun ni ìgbàgbọ́ ti ń jáde nǹkan tó wà nínú ọkàn ẹ òun ni ó sọ jáde òun ló rí ìdí jáde tí ìkan burúkú bá wà nínú ọkàn ìkan burúkú yẹn náà ló máa jáde so ìgbàgbọ́ òun ni gbogbo nǹkan nǹkan tó bá gbàgbọ́ òun ló máa gbé jáde bó ṣe rí nìyẹn. èmi fẹ́ ṣe mí ṣe lọ́rọ̀ ọlọ́run fún mi ṣe rí mo mo really enjoy program yìí nínú àwa táwa ń bì orí gbígbẹ wà ń bẹ orí tútù wà ń bẹ bínú àwọn kan bọ́ ṣe ń gbọ́ pọ̀ lọ́wọ́ ṣe ń ṣí bọ́ ṣe ń kẹ́kọ̀ọ́ làwọn kan lọ́pọlọ wọn ń dí lọ́nbì èébú ló ń ṣe yàmàyàmà àti bá ṣe kọ olúkálùkù bó ṣe máa wá sáyé nìyẹn. ẹ̀wá rí nǹkan tí mo fẹ́ fàyọ́ ńbẹ̀ ni pé mo béèrè lọ́wọ́ baálẹ̀ kan pé ṣọ́ba lè bá adigunjalè ṣó lè bá ṣọ̀rẹ́ adigunjalè tí mo mì èmi àti yín mọ̀ pé kíyàn lọ máa jí nǹkan ní nǹkan ọlọ́run lòdì sí ẹni tó ń jà gangan mọ̀ pé ẹni sùúrù ó mọ̀ fúnra rẹ̀ pé olè tóun ń jà yìí ọlọ́run ò fẹ́ ẹ ṣẹ́ǹgẹ̀tì ọ̀rọ̀ mi bó ṣe ń jalè ló ń pààyàn kò ń ṣe pé àwọn èèyàn lè súnmọ́ bọ́ nítorí àkóbá tó wà nídìí ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ṣe máa máa sá sẹ́yìn pé ẹ́ tó bá fẹ́ lọ ọlọ́mọ yẹn lọ kó mi mọ́rú gà ẹ ti mọ́rú sí ẹ ti mọ́rú nǹkan tí mo mì báyẹn ìtẹ́mi rí nínú yẹn nìyẹn tí mo fi sọ bẹ́ẹ̀ so ọba ẹ ló sà ṣe ń gbọ́ mi sà. mo ń gbádùn yín. ok ọba a gbà pé àti muslim àti christian àti ẹ̀sìn àbáláyé a gbà wípé mẹ́tẹ̀ẹ̀ta ọlọ́run kan ni ṣùgbọ́n ṣe rí àwọn kan wà wọ́n máa ń gba wèrè mẹ́sìn. Hmm àwọn yẹn lẹ máa ń rí tó máa ń ṣe yàmàyàmà kò sí nǹkan tó tèkì ok tó bá ya muslim sọ́tọ̀ tó ya christian sọ́tọ̀ tó ya ẹ̀sìn eh, àbáláyé sọ́tọ̀ ok èmi sì mo lọ sí school ṣé ti bá fẹ́ lọ sí school ìgbà tí màá lọ sí school mo lọ sí st francis which is christian school tí bá sọ pé dandandandan muslim mo fẹ́ lọ tí mo bá lọ muslim tí mo bá jáde ṣé muslim ni mo fẹ́ máa bá ṣe gbogbo ìlànà mi pátápátá tó ti kọ́ ni but ṣe ráwọ̀ èèyàn tí a bá ti mọ nǹkan a máa wá mu a máa mọ̀ mọ̀ mọ̀ mọ̀ mọ̀ mọ̀ mọ̀ mọ̀ mọ̀ mọ̀ mọ̀ a máa wọ́ rárá ó máa lu a wá bọ́ síbòmíì àwa máa máa yí máa yàn lọ́wọ́ láti bẹ̀rẹ̀ máa gbọ́ pé tí muslim bá wọnú church ó ti di christian inú ilé tó ń gbé gan-an ṣó mọ̀ bóyá church ló fi ṣe tẹ́lẹ̀ kó tó dípò rẹ̀ǹtì ẹ̀ tí wọ́n dẹ̀ tó dẹ̀ ń forí balẹ̀ ń bẹ̀ tó ń gbàdúrà but ọ̀pọ̀lọpọ̀ wọn ò mọ̀ because ìkọ́ tẹ̀mí rí inú ọ̀rọ̀ tẹ fẹ́ fàyọ́ náà ọ̀rọ̀ yìí nìyẹn o wípé àti muslim àti christian àti.